الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد فإن خير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد إخوة الإيمان والأخوات السلام عليكم ورحمة الله وبركاته أركف الله سبحانه وتعالى التريكات إجيالا وبا فو جشلا النبوة محمد sallallahu alayhi wa alihi wa sallam abẹ́lẹ́ àwọn ọba kó bá ní ṣe ìkẹ́ àti ìgẹ̀ fún àwọn ará ilé anabiwa muhammad àti gbogbo àwọn sàbí anabiwa muhammad lápapọ̀ abẹ́lẹ́ àwọn ọba allah subhanahu wa ta'ala kó bá ní mú ìkẹ́ àti ìgẹ̀ náà kó mú bá gbogbo al'umma òjíṣẹ́ ńlá anabiwa muhammad insha allah ta'ala a máa tẹ̀síwájú pẹ̀lú àlàyé àti ìtumọ̀ tírà usulu sunna eléyìí tí ó jẹ́ ìwé ìkànnì àwọn àlùfẹ́ẹ̀sẹ̀ ńlá àwọn àfẹ́ẹ̀sẹ̀ pàtàkì tí a mọ̀ sí al-imam ahmed rahimahullah ta'ala kọ́lọ̀n kí ó bá kẹwọn kó sì kẹ́ gbogbo àwọn tí wọ́n já wọn àfẹ́ ìsìn lápapọ̀. a máa tẹ̀síwájú pẹ̀lú gbọ́lọ̀ tí alimam Ahmed tí wọ́n á mú wá nínú kókó ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì lé ní ogún tí ṣe twenty two. gẹ́gẹ́ bí àwọn tí wọ́n já wọn onímọ̀ bí wọ́n ti won ja won sí. wọ́n wọ bi won ti se fi nọ́mbà sí. wọ́n wo imanu bi shafa'ati nabiyyi sallallahu alayhi wa sallam won bi qawmin yakhrujuna min an-nar ba'dama ihtaraqu wa saru fahman fayu'mar bihim ila naharin ala babil jannah كما جاء في الأثر كيف شاء الله وكما شاء إنما هو الإيمان به والتصديق به الإمام أحمد رحمه الله تعالى وني لرى سنة لرى يقبقبو تي a دروتي تاسي tì tá òun náà ni ìní ìgbàgbọ́ sí ìṣìpẹ̀ anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ìyẹn ni wípé mùsùlùmí gbọ́dọ̀ nígbàgbọ́ wípé ìṣìpẹ̀ ń bẹ níjọ́ ọ̀gbìndì alqiyama fún òjíṣẹ́ ńlá anabiwa Muhammad sallallahu alayhi wa sallam bó ti ẹ̀ já sí pé ìṣìpẹ̀ anabiwa Muhammad yìí. onìkan náà kọ́ ni isipe tí ń bẹ àmọ́ èyí tí ó tóbi jù nínú òun ni isipe. rẹ̀ lẹ́yìn náà èyí tó pọ̀ jù nínú ìpín ìṣìpẹ̀ ẹjọ́ gbẹ̀ndé alkiyama òun náà ni isipe anabuwa Muhammad àwọn àfẹ́sì wọn pín ìṣìpẹ̀ bil pẹ̀lú gbígbéyẹ̀wò gbogbo àwọn ẹ̀rí tó wá nínú alukur'an nínú sunna. wọ́n padà sí rinlẹ̀ wípé ọ̀nà mẹ́fà òun náà ni ìṣùpẹ́ pín sí. anabiwa muhammad sallallahu alayhi wa sallam òun nìkan kó márùn nínú ẹ̀ ìṣùpẹ́ mẹ́fà ní bẹ márùn òun náà ni ìṣùpẹ́ anabiwa muhammad sallallahu alayhi wa sallam ẹyọ kan yòókù anabi ó ṣe àwọn tí wọ́n já wọn anabi ọlọ́run ọba míì náà àwọn náà ó ṣe é àwọn tí wọ́n já wọn olùgbàgbọ́ òdodo míì náà àwọn náà ó ṣerú ẹ̀ kí là ń pè ní ìṣìpẹ̀ tá a pè ní aṣàfáà nínú èdè lárúbáwá ìṣìpẹ̀ òun náà ni ìbáàyàn tuni ìbáàyàn bẹ́ẹ̀yàn àbí ìbáàyàn bẹ́ni lápèjúwe láàrin àwọn ẹ̀dá nísìnyí nígbà tí ẹnìkan bá ń bínú sí ẹnìkan káwa wa lọ bá a bẹ̀ ká lọ bá a bẹ̀bẹ̀ wípé jọ ọmọ bínú sí i má àbí wọ́n mú ọmọ kan wọ́n fún ní punishment wọ́n fìyà jẹ so ẹni tó bá lọ bá a bẹ̀ ẹni tí ń fìyà jẹ yẹn pé ẹjọ́ ó ti tó ẹjọ́ ẹ fílẹ̀ ó ti tó ẹni yẹn ẹni tó ṣe ń bẹ̀ yẹn ni wọ́n ń pè ní ìṣìpẹ̀ tó ṣe ń bẹ̀ yẹn òun náà ń pè ní ìṣìpẹ̀ àbẹ̀yẹn kan ní ẹnìkan làwa lọ bẹ́ẹ̀ ni tí ń nà wípé má bínú ó ti tó so a lọ ṣèpẹ́ nìyẹn a lọ bá a bẹ̀bẹ̀ so ká lò ó ní yorùbá tí ó súnmọ́ tí gbogbo gbọ́ yé òun náà ni ìbánibẹ̀bẹ̀ ìbánibẹ̀bẹ̀ so ìbánibẹ̀bẹ̀ yìí ta la fẹ́ bẹ̀ níjọ́ gbẹ̀ǹde alqiyama ẹni tá a fẹ́ bẹ̀ náà ni ọlọ́run ọba allah subhanahu wa ta'ala láti bẹ́ẹ̀ níjọ́ gbẹ̀ǹdé alkiyama. so ìṣìpẹ̀ yìí ìbẹ̀bẹ̀ yìí ìbánidé ọlọ́run ọba yìí ọ̀nà bíi mẹ́fà òun làwọn ẹ̀rí tí ń bẹ fi rinlẹ̀ ṣùgbọ́n òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam márùn-ún sángílítì òun náà ní ìbẹ̀bẹ̀ ti òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yọ̀ kan tó kù ànábì nípìn bẹ́ẹ̀ gbogbo àwọn àyíkú àwọn ànábì ọlọ́run tó kọ àwọn àlùmọ̀ náà wọ́n nípìn bẹ́ẹ̀. so ànábì ó ṣe yóò bá àwọn ẹ̀dá yóò bá wọn bẹ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. káwa nígbàgbọ́ sí eléyìí pé ànábì ó bá wa bẹ láwọn oníjọ́ gbẹ̀ndé alkiyama ọ̀ràn yẹn nínú gbàgbọ́ tí ò gbọ́dọ̀ yingin lẹ́mìí mùsùlùmí ni. al bi shafa'a ìnígbàgbọ́ sí ìbánibẹ́ lọ́wọ́n ọba níjọ́ gbéńdé alkiyama so èyí tí ó ṣẹlẹ̀ ní tí ò sí iyèméjì ń bẹ. waqi'un bila shakkin èyí tí ó ṣẹlẹ̀ ní tí ò sí iyèméjì wáyé tá a sọ pé kò sí iyèméjì li'anna athabitatun bilkitabi wa sunnati torí pé alukur'ani fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ alukur'ani fi díẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ náà ni sunna anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó fìdí ẹ̀ múlẹ̀ bákan náà. a rí pé àwọn gbólóhùn ìṣìpẹ̀ yìí ìbánibẹ̀ ọlọ́run ọba yìí a máa ń gbọ́ nú alukur'ani tá à ń pè ní aṣẹ́fàá. nígbà míì ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ní man zalladhi yashfa'u indahu illa bi idni man الذي yashfa'u عنده؟ talẹ́ni náà tí ó ṣì pẹ̀ lọ́dọ̀ ọlọ́run tí ó bẹ lọ́wọ́n ọba fún àwọn ẹ̀dá rẹ̀ níjọ́ gbẹ́ndé alkiyama illa bi kò sẹ́ni náà tí ó bẹ̀bẹ̀ tí ó bẹ ọlọ́run ọba fún àwọn ẹ̀dá kan illa bi idni sí ọlọ́run ọba pàmì tiẹ̀ láti bẹ òun ni ọlọ́run ọba yọ̀ǹda fún un ọlọ́run ọba ló yọ̀ǹda fún sẹ́ni tí ọlọ́run ọba ọba yọ̀ǹda fún kò ní ẹ̀tọ́ láti débẹ̀ bákan náà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala láàyè mí nínú alukur'an ó lè mú wáyé pé lillahi shafa'atu jami'a àtùmọ̀ gbọ́rọ̀ ilé nínú alukur'an yẹn ni pé gbogbo ìṣìpẹ̀ ìbẹni ìbánibẹ ọlọ́run ọba ajọ́ gbẹ̀ǹde alkiyama ní lillahi gbogbo ẹ̀ náà ti Allah ni ọlọ́run ọba ló ní gbogbo ẹ̀ ọlọ́run ọba ló ní gbogbo ẹ̀. so àti àwọn àyà míì tá a máa gbọ́ gbólóhùn yashfa'u àbí shafa'a tá a máa gbọ́ nínú ẹ̀. so fìdí ẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ náà lórin ilẹ̀ ó fẹsẹ̀ múlẹ̀ bisunnati mutawatira pẹ̀lú àwọn ẹ̀gbà wá ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ òjíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam lọ́pọ̀ yanturu tó já sí pé ibi tí àwọn olùgbà wá tí wọ́n pọ̀ dé ó ṣòro láti pè wọ́n pé wọ́n parọ́ ó ṣòro láti sọ pé wọ́n jẹ́ kíni wọ́n parọ́ ó fẹ́ mọ́ sí tíra hadith kan tẹ̀ ní bá hadith shafa'a nínú ẹ̀ bukhari ni muslim ni nasa'i ni tirmidhi ni abu daudu ni musnadu ni ó fẹ́ máa ṣe tírà hadisi kan tó kó àwọn hadisi tí èsì pé hadisi fíkíw nìkan ló kó tí èsì àkàmù nìkan ni tẹ̀ ní bọ́rọ̀ ṣàfáà nínú ẹ̀ ni wọn. so ọ̀rọ̀ ìṣìpẹ̀ ní ìbánibẹ́ lọ́wọ́ ọba níjọ́ gbéńdé alkiyama pé yóò wáyé ìbánibẹ́ lọ́hùn wáyé níjọ́ gbẹ̀ndé alikiyama ẹni tó fẹsẹ̀ múlẹ̀ ni so tó bá ti wá fẹsẹ̀ múlẹ̀ ní dandan ni kéèyàn onígbàgbọ́ sí i kábàárà àwọn nǹkan tí wọ́n fẹ́ máa kóyè méjì sínú ẹ̀mí wa irú gbàgbọ́ tá a sì máa ní sírú àwọn nǹkan yìí jàmá òní náà ni al jazim al jazim ìgbàgbọ́ tó dógóńgó tó mú bérebére alladhi tó já pé kò sí ọ̀nà kan tí iyèméjì lè gbà ṣe kínni tó lè gbà wọlé síbẹ̀. ìgbàgbọ́ àti àdìọ́kàn lórí rẹ̀ yóò kún débi wípé tí iyèméjì bá fẹ́ wá yóò dá wa lójú débi pé a lè máa gba iyèméjì dànù. kódà tá yẹn tí wọ́n fẹ́ máa ṣe tẹ̀síkìk tẹ̀síkìk ni ìmáa kó iyèméjì sí àwọn èèyàn nú ẹ̀mí nípa ọ̀rọ̀ ìṣìpẹ̀ ìbánibẹ́lọ́wọ́n mùsùlùmí tó bá gbàgbọ́ yé islam tó gbàgbọ́ yé alukur'an tó gbàgbọ́ yé sunna yóò lè máa sọ pé irọ́ ni lágbájá ń pa òkúta bá àfa àbá sọ ìpẹ́ oní ń bẹ lọ́rùn ẹ̀sìn gbogbo ẹlẹ́kùn sí tó jọ irọ́ lélẹ́yìí pa kódà yìí máa pé yìí máa jà á níyàn ká máa sọ pé kò sí ti ń jẹ́ ìbánibẹ́ lọ́wọ́ ọba níjọ́ gbéǹde alkiyama gan ó lè jẹ́ sábà bíi kíyàn di kèfèrí torí pé ó kílẹ̀ nínú alukur'an ó kílẹ̀ nínú sunna tó lára ọ̀nà tí yẹn lè gbàdí kèfèrí ni torí ẹ̀ la àti gbọ́dọ̀ jẹ́ kí èméjì ó máa bẹ nínú ẹ̀mí wa sí ọ̀rọ̀ ìbánibẹ́lọ́wọ́n ọba tá ń pè ní ìṣìpẹ̀ ní ìjọ gbẹ̀ndé alkiyama. alimam ahmed rahmatulahi alayhi wọ́n ní wọ́n bí qawmin yakhrujuna minan nar bákan náà ká nígbàgbọ́ wípé ìṣìpẹ̀ yìí yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ní ká nígbàgbọ́ pé àwọn èèyàn kan náà wọ́n ó jáde kúrò nínú náà wọ́n ó jáde kúrò nínú náà pẹ̀lú ìṣìpẹ̀ yẹn bàdàmà tàràkú wàsọ́ọ̀rù fàhámẹ́n lẹ́yìn ìgbà tí wọ́n ti jóná túútú tí wọ́n ti di èédú wọ́n ti jóná sányányá wọ́n ti di kíni wọ́n ti di èédú lẹ́yìn ìgbà náà ni wọ́n tún láǹfààní àti jáde kúrò nínú iná. tọ́ba jáde kúrò ń bẹ́ẹ̀ fọyú umaru ilà naharin wọ́n wà á pa wọ́n wọ́n pa màlẹ́kà láṣẹ pé ẹ kó wọn lọ di odò kan odò yẹn wọ́n ń pè ní naharul hayat naharu kí ni jama naharul hayat odò sẹ̀mí ẹ̀rí ibẹ̀ ni wọ́n á kó àwọn tí wọ́n bá kó ṣuṣu tí wọ́n ti dèédú ibi tí wọ́n á kó wọn lọ nìyẹn gẹ́gẹ́ bó ṣe rinlẹ̀ nínú hadisi lọ́pọ̀ yanturu ló bọ́ nígbà tí wọ́n bá kó wọn lọ síbi odò nì ààyè bolodo yẹn wà alẹ́ àbáàgìlì janna ó wà lẹ́nu ọ̀nà àti wọ àlùjánà ibẹ̀ lodò yẹn wà táǹpẹ̀ ní narol hayat ẹnu ọ̀nà àti wọ àlùjánà báyìí ló wà tọ́ba kú wọn débẹ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wàá pàṣẹ pé kí wọ́n dà wọ́n sínú odò yẹn nígbà tí wọ́n bá dà wọ́n sínú odò yẹn anabi sallallahu alayhi wa sallam ó ní wọn máa wá hù jáde bí ìgbà tí ewé ń hù jáde láti inú omi omi tí ń ṣàn tí ewé wá hù jáde nínú rẹ̀ anabi ní bí wọ́n ṣe hù jáde nìyẹn ìgbà tí ewé hù jáde nínú omi ara wọn wà jọlọ wọn wà fresh wọn wà wà bó ti yẹ kó máa àlùjáná ó ṣe kí ni kó wà omi yẹn lọ́wọ́ bó fi fọ gbogbo dọ̀tí ara wọn dànù wọn wà padà sí ara tí ń jọlọ tí ń dán tí ó wà dàbí ìgbà wípé kò jóná rí ìgbà náà wọn wà padà sí ìdẹ̀hùn abẹ́lẹ́wọ̀n ọba máa jáwọ́ wà ní kọ̀ǹdíṣàn bẹ́ẹ̀. sóńgbà tí wọ́n bá padà sírú bẹ́ẹ̀ ni ọlọ́run ọba allah subhanahu wa ta'ala imam ahmed ní kayfa sha allahu wa kama sha'a ọlọ́run ọba ò ní kí wọ́n dà bóun bọ́lọ́run ọba bá ṣe fẹ́ kán rí ẹ̀rí wọ́n ò rí bọ́lọ́run bá ṣe fẹ́ kán rí nígbà tí wọ́n bá ti wá rí bẹ́ẹ̀ tán lẹ́yìn ìgbà náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá wọ àlùjánnà imam ahmed wá wí gbólóhùn tí wọ́n tún máa ń wí tí wọ́n bá ti fi ọ̀rọ̀ gbàgbọ́ báyìí rinlẹ̀ wọ́n ní innama huwa al-imanu bihi wat-tasdiqu bihi wọ́n ní ọ̀rọ̀ tá a sọ yìí kò sí nǹkan tó kan mùsùlùmí nínú ọ̀rọ̀ yìí ju wípé kó gbà á gbọ́ bẹ́ẹ̀ kó sì gbà á lódodo bẹ́ẹ̀ kó gbà á gbọ́ bẹ́ẹ̀ al-imanu bihi wat-tasdiqu bihi kó gbà á gbọ́ pé ó wà bẹ́ẹ̀ kó sì gbà kó dodo ni ara ibi táwọn èèyàn ti máa ń jí ìta onírú àwọn agbègbè báyìí táwọn èèyàn ti máa ń ṣubú dànù nínú ẹ̀sìn ọlọ́run ọba. ó náà ní kárí nǹkan kó ní àá eléyìí pọ̀ àá ẹ̀sìn níwọ̀n àbí kárí lómi kò ní àdìs ah, ẹ̀ka yẹn um, ah no no no àdìs yẹn ah no ayé ti lajú jù báyẹn lọ àwọn sáyẹnsì lọ pé kinní kan tó máa fi dàdí sùn ẹ̀jẹ̀ àsọ̀rọ̀ àwọn akáṣù pẹ̀lẹ́pẹ̀lẹ́. ọ̀rọ̀ ọjọ́ gbìndé alùkìyàmà lélẹ́yìí ìṣẹ̀lẹ̀ ọjọ́ gbìndé ni kọkọ ní ẹnìkan ò lè máa ọba Allah subhanahu wa ta'ala dèdè tọ́lọ̀ ń bá fẹ́ ká mọ̀ ń pa rẹ̀ náà ní tí ó wà dèdè tọ́lọ̀ ń bá fẹ́ ká mọ̀ ń pẹ̀ ní dèdè tí ó wà. ó ṣe ti sọ lẹ́ni tèrè jù tèrè gẹ́gẹ́ bí mọ́mọ́ amadu sọ pé kàmá jẹ́ àfil fil asar gẹ́gẹ́ bó ṣe wá nínú asar nínú ẹ̀rí tabani ká máa tọ́ pípẹ́ àwọn àhàdíìsì yìí ẹ̀ bá nínú Bukhari ẹ̀ bá nínú Muslim ẹ̀rí bẹ́ẹ̀ sì máa kàn káàkiri nu ẹ̀ bá nínú Tirmidhi ẹ̀ bá nínú Musnad Imam Ahmad ẹ̀rí bẹ́ẹ̀ sì máa kàn káàkiri nìyẹn. so gbogbo orú àwọn àhàdíìsì báyìí nísìnyí kéèyàn kan wá lóun fẹ́ jà níyàn àbó òun fẹ́ dànù ẹ dákun ọ̀nà wo ló fẹ́ gbà fi dànù ọ̀nà wo ló fẹ́ gbà fi jà níyàn. torí ẹ lára àgbàgbọ́ wa síjọ́ ọ̀gbìn di alkiyama ọ̀nà àlélẹ́ yìí. sheikh abdullahi jibrin abdulrahman bin abdullah aljibrin wọ́n ní wàá qad waradat adillatun kathiratun ala annahu yashfa'u li ummatihi wọ́n ní àwọn ẹ̀rí tó pọ̀ ló wá lórí pé anabiwa muhammad sallallahu alayhi wa sallam yóò ṣìpè àwọn àlùmọ́ rẹ̀ yóò bá àwọn àjọ rẹ̀ bẹ́lọ̀ wa yashfa'u lil khalqi kullihim náà ni yóò sì bẹ́lọ̀ ọba yóò bá àwọn ẹ̀dá lápapọ̀ àti mọ̀mìnì àti kèfèrí yóò bá wọn bẹ́lọ̀. فيشفع الشفاعة الأولى لمجيء الله تعالى لفصل القضاء أنا ó ṣe ìṣìpẹ̀ على yóò ṣe ìṣìpẹ̀ alákọ̀ọ́kọ́ láti bẹ Ọlọ́hun Ọba Allah subhanahu wa ta'ala pé kí Ọlọ́hun Ọba wá dájọ́ ẹni tí Ọlọ́hun ó bá dájọ́ ọ̀nà fún kó wá dá ẹni tí ó bá dájọ́ àlùjánà fún kó wá dá kọ́lọ̀njá nípìn níbi ìdájọ́ àlùjánà kó má jẹ́ ẹnìkan kan wá ó nípìn níbi ìdájọ́ ọmọ náà so eléyìí ọ̀kan nìyẹn. ìṣìpẹ̀ yẹn ni òun ní ìṣìpẹ̀ alákọ̀ọ́kọ́ tó sì tóbi jù òun náà náà ń pè ní al-maqamu al-mahmud al-maqamu al-mahmud ipò ẹ̀yìn tó já pé kèfèrí gan òyìn ànábì níjọ́ gbìndé al-qiyama yóò gbó ṣùbà yóò gbó yìn fún ànábì ọmọ ṣeun ọmọ ṣeun ọlá rẹ mọ̀lọ́lọ́run wò máa là ìwọ mọ̀lọ́lọ́run ní kókókó lọ́lọ́run ló ń sábà bíi káfírí tu sílẹ̀ nígbà táwọn èèyàn bá ti dúró tí dúró ti pa wọn lórí láàyè ibi tọ́lọ́run ọba kó wa jọ sí tọ́lọ́run wa da gbogbo kálukú lẹ̀ síbẹ̀ tọ́lọ́run ọba pa wá sí ẹ̀rí tọ́lọ́run tu wá lẹ̀ tí kálukú wa dúró kí ni ó ṣẹlẹ̀ kí ni ó ṣẹlẹ̀ kí ni ó ṣẹlẹ̀ ọjọ́ ń lọ ọdún ń lọ ọjọ́ ń lọ ọdún ń lọ nítorí pé alikiyama ni ọjọ́ kan ó sì lè dé ẹgbẹ̀rún ọdún tiwa ní ẹ̀rí ọjọ́ máa lọ ọdún máa lọ àwọn yóò máa wà bẹ́ẹ̀ ìdúró ti sun wọn aró ti ní wọn àwọn yóò padà wá fún wa ah, lọ bá wọn ànábì ọlọ́run ẹ bá wa bẹ lọ́hùn ẹ bá wa bẹ lọ́hùn kí náà béèrè yẹn wọ́n ń béèrè pé kán bá wọn bẹ ọlọ́hùn náà náà ń pè ní ṣàfáà ẹ bá wa bẹ ọlọ́hùn kọ́lọ́hùn tiẹ̀ wá dájọ́ kó tú wàhálẹ̀ ìdúró yìí ti pọ̀ ju kó wá dájọ́ kí kálukú ó lọ bí tó bá lẹ́tọ̀ọ́ sí ìdúró yìí ti pọ̀ ju ara ni wá lórí ìdúró subhanallah lórí ìṣẹ̀lẹ̀ níjọ́ gbé ndí alkiyama nìyẹn o la raiba fihi kò sí iyèméjì ń bẹ́ẹ̀ má dáwọ́tò ẹ o lórí ìṣẹ̀lẹ̀ nìyẹn anabi sallallahu alayhi wa sallam ni àwọn èèyàn kọ́kọ́ lọ bá anabi wa adam torí pé lára àwọn ulul azmi mina rusul ni àwọn tí wọ́n já àwọn àgbánú àwọn anabi ọlọ́run ọba lára àwọn ni adam àwọn èèyàn lọ bá anabi wa adam pé ìwọ ni bàbá gbogbo wa ara rẹ ni gbogbo wa ti jáde ìwọ ló ní sábàbí wíwáyé gbogbo wa wá bá wa bẹ̀ olúwa rẹ bá wa bẹ lọ́wọ́n ọba bàbá wa kó dájọ́ wa bá wa bẹ lọ́wọ́n kó ṣe kí ni kó dájọ́ wa ìdúró yìí pọ̀ ànábì ádámù ní ilé lọ ní ilé lọ kí ló dé ànábì ọlọ́run nìyí bàbá wa lẹ́jẹ́ ẹ bá wa bẹ lọ́hùn yóò nítorí pé òun ṣẹ lọ́hùn òun ò sì tí ì máa bọ́ lọ́hùn ó bí òun lẹ́sẹ̀ yẹn lónìí àbí òní bí òun náà ta ló mi ẹ̀ṣẹ̀ tí ànábì ádámù ṣẹ lọ́hùn ọba náà ta ló mà á bàbá wa ádámù àmà jẹ èso mà ní èso lásán mà ní bàbá wa ádámù sọ pé òun ò lè lọ kojú ọlọ́run níjọ́ gbéǹde àlùkìyàmà láti bá wa bẹ̀ẹ́ lé lórí ìwọ ò má yí ẹsẹ̀ tí wọ́n dá àtọ̀ràn tó dá tó tó ń fojú kéré ẹ̀ èso lásán mà ní jẹ èso lásán àmà sọ pé common fruit àbí àmà tó pè ní common subhanallah lọ́dọ̀ tiwa kódà àwọn èèyàn nǹkan ti àwọn èèyàn ti fojú rénà ẹ̀ṣẹ̀ ìṣẹ́lọ́wọ́n ọba débi wípé mo sì tún fetí ara mi gbọ́njọ́ kan rí tẹ́nìkan sọ pé tọ́lọ́run ó bá tiẹ̀ wá dájọ́ sẹ́jọ́ kinní kan àti kinní kan ni ó máa wá dá ó wá forúkọ òwò ọkùnrin ó sì dárúkọ òwò obìnrin tó ju ẹnu tèmi lọ láti sọ ti sẹ́jọ́ kinní kan àti kinní kan lọ́lọ́run máa wá dá mo gbọ́ báyìí mo wẹ̀ pé a ṣerú àwọn èèyàn báyìí sì tó kù láyé ní gbangba wálé àgbánsásá tó òun pàtẹ ọjà síbẹ̀ kan ẹnìkan náà pàtẹ sí ọ̀dà kejì ni wọ́n ń sọ̀rọ̀ ránṣẹ́ síra wọn. ó yà mí lẹ́nu pété ọlọ́run bá wa dájọ́ sẹ́jọ́ kínní àti kínní ni wàá dá ẹ̀rọ ọlọ́run bà mí ìwọ tó ń ṣe zìnà ni tó ń sọ pé ọlọ́run ọlọ́run àráyè ẹjọ́ zìnà náà ni ó máa wá dá. bàbá wa ádámù alayhi salatu wassalam èso lásán lọ́lọ́run ní má jẹ èso yìí tó wá jẹ náà ló fa sábàbí tọ́lọ́run fi lé e kó nú àlùjáná pé mo bọ́ sọ̀rọ̀ ò gbọ́ kó lé mi kó lálùjáná kó lálùjáná tọ́lọ́run fi lé àbáwá ádámù kó lálùjáná. láti dèrò orí ilẹ̀ kó tó wá bẹ lọ́n kó tó tọrọ àforíjì ẹ̀rí. bọ́lọ̀ ń ti pàṣẹ fún bàbá wa ádámà májèsóhun náà lọ́lọ́run ọba pàṣẹ fún wọn tó ń ṣe zìnnà náà àtàbúrú náà pé kó o má ṣe é. kódà èso jíjẹ lásán wàláhì ó fúyẹ́ sí irọ́ pípa. pé má jẹ èso ìmúdẹ̀ jẹ́ ó fúyẹ́ sí má parọ́ tí yẹn ń parọ́ lọ. sọ́ni tí parọ́ náà máa wò pé ẹ̀ lọ́nà ọ̀bá arẹ́jọ́ dá máa jẹ́ ọ̀rọ̀ ìlọ́lọ́ máa dá irọ́ mà ti di ó mà ti di àrùn gbogbo ayé. lẹ́yìn ìgbà táwọn anábì sọ fún wa pé àmì mùnáfìkì mẹ́ta ni lára rẹ̀ náà ni irọ́ pípa tó yẹ ká máa gbìyànjú láti bọ́ọ̀lẹ̀ àtúnwá ń tẹ̀rì sínú ẹ̀ so má fojú kéré ẹ̀ṣẹ̀ èyí tá a fẹ́ lọ nìyẹn má fojú kéré ẹ̀ṣẹ̀ kankan kó o máa túbá ń bi ẹ̀ṣẹ̀ ni gbogbo ẹ̀ṣẹ̀ tí yẹn bá mà fóun ti ṣẹ̀ ní lọ túbá ń bẹ́ẹ̀ ọba tí máa gbà foríjì tí máa gbà túbá ni ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala so má sọ pé ẹ̀ṣẹ̀ eléyìí wá ni ẹ̀ṣẹ̀ eléyìí wá ni má fojú kéré ẹ̀ ẹlòmíì ní tó ń jẹ́ àwọn èèyàn ní five hundred one thousand a sì máa fẹ̀mí balẹ̀ pé dé ibi táwọn ti ń jí bílíọ̀n millions billions tá ti ń jí kó ẹjọ́ one thousand five hundred lọ́lọ́run máa dá ṣèbí gbogbo aná là ń ka alukur'an tọ́lọ́wọ́n ọba ní faman ya'mal mithqala dharratin khayran yara wa man ya'mal ní gbogbo ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ rí kan bó ti wù kó kéré ma. Awọ ọlọ́run ọbọ̀ fi hàn níjọ́ pé ǹdí alìkìyàmà pé iṣẹ́ rí rẹ ni tó bá sì jẹ́ pé aburú náà lèèyàn bá ṣe bó ti wù ma àá fi hàn níjọ́ pé ǹdí alìkìyàmà. láti mọ̀ pé ọlọ́run àwa làá máa ń fojú kéré dáadáa àwa làá máa ń fojú kéré aburú ọlọ́run ọba tọ́jú gbogbo ẹ̀ pamọ́ fẹ́ni tó bá ṣe. gbogbo ẹ̀ bó ti wù kó ọba tọ́jú ẹ̀ pamọ́ fẹ́ni tó bá ṣe. bàbá wa ádámà nìyẹn ẹ wá sípẹ́ wá ó ní mo jẹ èso náà ló lé wa kúrò lọ́dọ̀ rẹ̀ sí o. alayhi salatu wassalam. wọ́n tún bọ́ sọ́dọ̀ ẹlòmíì náà ẹ̀rí bí ànábì wa Musa alayhi salatu wassalam òun náà ní èmi kẹ̀ èmi tí mo fẹ́ lájà tó máa kú mọ́ mi lọ́wọ́ subhanallah bó wàá ní wọ́n tó ń pa àwọn èèyàn nígbà tẹ́ni tó fẹ́ lájà tó máa kú mọ́ lọ́wọ́ ibi tó ti fẹ́ lájà láìsí pò ń ló pa ó fẹ́ lájà ló má kú máa ní ọwọ́ lẹni tó fẹ́ fà pé má jà mọ́ táwọn pétéyàn méjì bá ń jà ẹni tó bá má jà á là ẹni tí ọwọ́ rẹ̀ bá dùn ẹnì kejì jù là máa lọ dìmú là máa ń bẹ̀ tẹlẹpá gba wọn pé kíyè tí ọwọ́ rẹ̀ lẹ kó lè rí nàkọ́ ṣùgbọ́n ti torí pé à bá mú un lọ́wọ́ dání tá bá lọ mú ẹni tọ́wọ́ rẹ̀ lẹ lọ́wọ́ dání òun tún máa kó fún un ni àmú ẹni tọwọ́ tọwọ́ rẹ̀ lé lọ́wọ́ dání tẹ́lẹ̀ náà àjẹkúnyà ní jẹ ẹ tún wá lọ mú un lọ́wọ́ dání sotori àwa lọ mẹni tí òun lágbà á lọ di òun mú pé kó má jà mọ́ torí pé tẹ́lẹ̀ ti róun dìmú nìyí tẹ́ ti róun pẹ́t ẹni tí ọwọ́ rẹ̀ lẹ́hun náà yóò máa rẹ̀ já tiẹ̀ tó mọ̀ fún òun lè dààmú náà ọlọ́run ṣàánú òun tètè rí ìyàn tó bóun ṣe kíni tó bóun bẹ̀bẹ̀ ni tí yóò máa káwọ́ kò díẹ̀ díẹ̀ torí pé yóò mọ̀ pé tóun bá ṣàṣejù tán bá túlẹ̀ sóhun yìí tó ń jẹ lákọ̀ọ́kọ́ òní tó yìí tó ń jẹ ní ẹ̀kejì sànàbì Musa ṣe nìyẹn ẹni tí ọwọ́ rẹ̀ dùn yàn jù lànàbì Musa lọ mú pé má jà má ẹtúká àfi wẹ́ẹ́kẹ́ ọ̀ràn yẹn náà ni sànàbì Musa ó dì mọ́ pé à mo fẹ́ lájà ọmọ kú mọ́ mi lọ́wọ́ ìmọ̀ bóyá ọlọ́run bí mi sóńgbà tẹni tí ó fẹ́ lájà tí ẹni tó fẹ́ là lọ́wọ́ nìyí tí wọ́n ń pààyàn wájú ọlọ́run ọba ìwọ tó ń pààyàn kọ́ ṣé wọn pé èèyàn pípa òjò wá lójúmọ́ lásìkò yìí ó tiẹ̀ ti pọ̀ jù ẹ dákun gbogbo ẹ̀yin ọ̀dọ́ gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run ó bí yín ẹ̀rí à ń jà náà mà ní ló sì rán ọ lọ sọ́run torí pé ń jà ọlọ́run ó béèrè kò ní lọ lásán kò ní lọ lásán ẹ tú bá ń bẹ́ẹ̀ ọ̀rọ̀ pé ń bá wọn tó já wọn gáǹgì tèmi jà ọlọ́run ò fẹ́ gbọ́ gbogbo yẹn fẹ́yìn kí kálukú tó bá ní ẹja padà sọ́dọ̀ ọlọ́run wàláì nínú dáadáa ìsìláàmù ni pé kò sírú ẹ̀mí tó lè bọ́ máa yàn lọ́wọ́ ìjọ téèyàn bá ti ronú pé òun ò rí rúlànà bẹ́ẹ̀ mọ́ ọlọ́run bó sì gbà lẹ́rù nínú dáadáa ìsìláàmù nìyẹn ó ti ṣe gbogbo ẹ̀ ṣe gbogbo ẹ̀ ṣe gbogbo ẹ̀ ó padà wá ronú pé ah n tó ń ṣe yìí òun ò fẹ́ kúlé lórí ìlànà burúkú ni ó wá túbá ní túbá tódódó wà láyé ọlọ́run ọbó forí jìn ibi tó ọlọ́run ọba láàánú dé. àrẹ́bọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó lọ́lọ́run ọba sọ pé ya ibn adam innaka law ataytani bi qurabil ardi khatayan thumma laqitani wa lam tushrik bi shay'an laqituka bi qurabiha maghfira tọ́lọ́mọba Allah subhanahu wa ta'ala ní ìrẹ́ ọmọ Adam tó bá pàdé mi ọlọ́run ọba lẹ́ni tó ní ẹ̀ṣẹ̀ tó pọ̀ nídìí ìdí ó ka yẹpẹ lẹ́ni tó o bá ti lẹ́bọ lẹ́rù èmi ọlọ́run ọba náà èyí fi àforíjì yìí fi pàdé rẹ̀ tí bá ti túbọ̀ ọlọ́run gba túbá. ẹ̀gbọ́n tọ́lọ́run ọba sọ nínú alukur'an ni pé inna Allaha yaghfiru dhunuba jami'a ọlọ́run ọba ní dájúdájú allah gbogbo ẹ̀ṣẹ̀ ni máa ń gbàgbé fún yàn tí ó forí ẹ̀jìn yẹn tí yẹn bá lóun ò ṣe má kódà tí lórí ẹbọ tẹ́lẹ̀ bọ́ bá lóun ò ṣe ẹbọ má lónìí ọlọ́run ọba ti tu èyí tó ti ṣe sẹ́yìn ọlọ́run ọba ti gbàgbé ẹ̀ náà nìyẹn yóò fi ilẹ̀ fún ni. torí ẹ̀ má jẹ́ apara wa má ìwọ ni ká wọlé àwọn èèyàn ká wá sọ pé ṣé olówó tó fún wa ni àbí ká wéèsì ọmọ rẹ kan ọmọ tìlàwa náà fáwọn kan àwa náà sì ń gbèrò káwa náà bímọ ẹ jẹ́ abẹ̀rù ọlọ́run ẹ jẹ́ abẹ̀rù gbogbo àwọn àwa jàgídíjàgan tá à ń wù yẹn kò gbé èèyàn wọ wọ àlùjánnà kò sì mú èèyàn rí yọnu ọlọ́run ibi tá a ṣe é dé yẹn náà tó ẹja túbá ká bẹ lọ́wọ́n ọba kọ́lọ́wọ́n forí jìn wá kátúbá kátúbá abẹ́lọ́wọ́n ọba kọ́lọ́wọ́n ó ṣe é nírọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan láti lè túbá kó ń bi àwọn aburú ọwọ́ rẹ̀. wo anabi musa aleyhi salatu wa salam lórí pa afẹ́ lásán ọmọkùnrin lọ́wọ́ náà lẹ túzi pé èyìn lè bá yín bẹ́ẹ̀ lọ́n pé kó wá dájọ́ ọmọ náà kó wá dájọ́ ọmọ àlùjáná torí nǹkan báyìí. bó o wá lẹni tó já sí pé òun tiẹ̀ ń dìídì gbé àwọn èèyàn tó bá pèrò sọ́kọ̀ tọkọ̀ bá kún yóò lo àsàtì fún wọn nígbà bá sùn lọ ibi tí ó lọ wà wọ́n sí wọ́n bẹ̀rẹ̀ sí ni máa gé apá wọ́n bẹ̀rẹ̀ sí ni máa gé orí wọ́n bẹ̀rẹ̀ sí ni máa yọ ẹ̀dọ̀ subhanallah subhanallah bó la ti fẹ́ yanjú gbogbo àwọn ẹ̀mí yẹn síwájú ọlọ́run. sẹ́yìn tó tún wá burú jù ni pé tó bá tún wá já sínú àwọn tó hàn lé mọ̀ yẹn olùgbàgbọ́ òdodo bá wà ń bẹ̀. tólùgbàgbọ́ òdodo bá wà náà tó gbẹ̀mí ẹ̀ because èèyàn nígbàgbọ́ òdodo ò túmọ̀ sí pé ìkà ò lè gbẹ̀mí ẹ̀. mo rò pé gbọ́ yìí. so èèyàn nígbàgbọ́ òdodo kò túmọ̀ sí pé wọ́n bá yìnbọn kò ní ràn ọ́ kò túmọ̀ sí pé tí wọ́n bá sá ọ ládàá kò ní wọlé kò túmọ̀ sí pé tá a bá gún ọ lọ́bẹ kò ní wọlé kò túmọ̀ sí yẹn náà là nàbí sallallahu alayhi wa sallam sọ pé inna aballahu an yaj'ala li qatilil mu'mini tawba pé ọlọ́run ọba kọ̀ láti ṣe àforíjì fún gbogbo ẹnikẹ́ni tó bá gbẹ̀mí olùgbàgbọ́ òdodo tó bá tó wá jẹ́ pé nù àwọn tó tó ti fẹ̀mí wọn ṣòfò yín olùgbàgbọ́ òdodo tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó rogi oyin wájú ọlọ́run yẹn ó tún ń rugi oyin níwájú ọlọ́run nìyẹn sotori ẹja jáwọ́ ń bi gbogbo àwọn ìwà kapa kágbéyàn pa ẹja jáwọ́ ń bẹ̀ tẹ bá wúrí àwọn mídíà ní ẹ ara àwọn nǹkan tí ó máa yà yín lẹ́nu ni wọ́n mọ́kùnrin kan láìpẹ́ yìí kì í tí ì ju lọ ẹ̀rí ó dàbí pé èèyàn méjì àbí mẹ́ta náà pa. orí wọn lásán ní ń lò orí wọn lásán ní ń tà tó bá ti gé orí yóò sì lọ sọ ara nù èló ní ń tọ orí jẹ̀mọ́ twenty thousand naira twenty thousand naira ṣé ẹni tó wá fẹ́ gé lórí òun tó mú tó fẹ́ gé lórí yẹn tó bá dé mọ́lẹ̀ tó bá ní kó fún three thousand àti wọ́n ní dájọ́ fún ẹ torí twenty thousand naira ní adẹ̀pá òun sọ́ngbà sanni tàbí ẹ̀ náà ni. Kilo kílò kilo ń lò ń bẹ̀ òní orí bọ́dì yòókù kan olóhùn lọ jù sí kànáà. frankly ó lè sọ twenty thousand naira bá ló fi gbẹ̀mí èèyàn ẹ wo bi tí ẹ̀mí èèyàn gbígbà òjò àwọn èèyàn lójúdé ma arísọ bímọ ló ń bímọ ah, ah. oníyàwó oníyàwó twenty thousand naira so ipe tẹ́ ẹ bá lọ fi twenty thousand naira ra fóònù ní fóònù twenty thousand naira ẹ fẹ́ lè máa gbé e pamọ́ pé kí wọ́n mọ̀ pé irú fóònù tí mò ń lòrè ló torí ẹ̀ pa ìyẹn fa ẹ wo ibi tó gbọ́ pọ̀ so àti pa àwọn èèyàn ò ní àwọn èèyàn láàmú kódà ó burú gan débi pé ó ń ka àwọn àfa ó burú gan débi pé ń ka àwọn àfa tẹ́yìn àtàfà kan tẹ́ ẹ bá jọ ń fa ọ̀rọ̀ ẹ̀sìn nísìnyí njó ti kù náà ni pé kó máa wá àwọn èèyàn tí ò rán aṣọ láti pa ọ́. àwọn ṣẹlẹ̀ náà àfa àwọn àlùkùtùbí ó ṣẹlẹ̀ táwọn kan nu àwọn àfa àtòrí pé à ń ṣe rọ́dù pé ẹ̀ ń tú àdìsí ń tukutu ẹ̀ ń ba ẹ̀sìn jẹ́ ẹ̀ ń ṣe kínní náà ni wọ́n sì lọ mú orúkọ rẹ̀ fáwọn èèyàn pé ká lè pa rẹ̀ láti pa. kètì ìpẹ́ o kètì ìjú bíi ijọ́ mẹ́ta lọ o kọ́lọ̀ tó tu. nínú àwọn àfáà táàjọ máa ń sọ̀rọ̀ táàjọ máa ń fa ìsìn yìí náà nípa táàjọ máa ń fa ìsìn yìí táàjọ máa ń fa yìí náà ni. gbogbo eléyìí náà ń já àmọ̀ yìí pé ẹ̀ kankan lọ́wọ́ lọ fún yàn lórúkọ pé ẹ bá ń ti tí ó ràn náà ló padà rò pé àwọn ayakilasi ò bá ó túmọ̀ sí wàláì bí ìkìlẹ̀ kò jẹ́ ní nǹkan kan lọ́wọ́ gbogbo tẹ̀ máa fi hàn lẹ́pẹ́ àwọn kan bẹ́ẹ̀ kọ̀rọ̀ wọ́n kan wọ́ ni wọ́n sàdí ọgbà àti ẹ̀wọ́ ara wọ̀nyẹn lọ bá tẹ̀fi lọ́n bá wọn ayà kìlà lórí kíni lórí ọ̀rọ̀ ẹ̀sìn yìí náà mà nípa. ìṣòro dùn fún mùdírù wa ìṣòro dùn fún mùtá mùdírù yín màlẹ́kà nínú tí wọ́n ìṣòro dùn fún. ṣé mùdírù yín o mùdírù yín ṣòro dùn títí ó ń ṣe báwọn sàábé. ẹ rí ayakilẹ àrántí mudiru yìí pé kò yẹ kélé yìí ó máa wà lórí àga àga lẹkẹwù kẹrin ayakilẹ alọba bá pé kó lọ pádànù tẹ bá sàtì tí o bá ràn án èyàn wà lórí àga lẹkẹwù ńlá ni ń bú àwọn sàábì ànábì ń pè mí lọ́dẹ̀ nínú wọn ń pè mí ń pè mí ní ẹ rí ayakilẹ yìí o àwọn sọ ni mùdírù ń sọ lẹ́yìn ayakilẹ lórí pé àjọ ń fọ ọ̀rọ̀ ẹ̀sìn tó lélẹ́yìí o a sì máa wá ayákìlá sáànà sí yẹn fi ẹ lọ pa. dẹ́ẹ̀dẹ̀ ni tásìkò péyìn ò bá tó bẹ́ẹ̀ bá rán ayákìlá gbogbo ayé yìí sí wà láì kò ní kúrò lórí rẹ̀. afáwa kan ni wọ́n dá wákà kan Sheikh Abdulatif Tanmola wọ́n ní ẹni ọlọ́run ò pa ẹ̀dá kan ò lè pa á ẹni ọlọ́run ò pa ẹ̀dá kan ò lè pa ẹni ọlọ́run fẹ́ pa sóhun lẹ̀dá ń rí pa ká ni káàyè ni kò sí lọ́wọ́ ẹ̀dá rẹ̀ mọ̀hóyí mọ̀mí tùnà lọ́ba ńlá mọ̀hóyí mọ̀mí tùnà lọ́ba ńlá tó bọ́lọ́hún bá ti pààyàn ẹ̀ lè pa bọ́lọ́hún bá ti pààyàn wàlẹ́ ẹ̀ lè pa ẹ̀yin náà wọ́n ń sẹ́ àwọn tó ṣe léyìí yìí amórúkọ wọn wá àtẹni dárúkọ wọn náà ni àwọn tí wọ́n ṣe ń sìn gbogbo ẹ̀ náà ọkọ ayín tó fún náà ni nígbà tó lọ́wọ́ lásìkò ọkọ tó báyìí jẹ́ pé lórí yìí ń sọ èyí nìyí à tó bá dé ẹ̀rí mi pa lórí ẹ̀ alihamudulilayi inú mi ò dùn gan torí pé mo mọ̀ ẹ́ pé ẹrù ẹ̀ṣẹ̀ mi ẹni bá ti pààyàn ẹrù ẹ̀ṣẹ̀ ni òun dì sí lọ́rùn ni èmi yà fìrì wájú ọlọ́run ìbò máa bá ń rojú ẹ̀ àtọ́jú pé èmi náà mọ̀ pé mo lẹ́ṣẹ̀ mò ń tọrọ àforíjì ni báwọn anábì ọlọ́run ọba ṣe ti ṣe ń bẹ̀rù wípé àmọ́ bí ọlọ́run ọba gbà àbí ó gbà àforíjì àwa náà gbọ́dọ̀ máa páyà lórí ẹ̀ṣẹ̀ tiwa náà pé àmọ́ ọlọ́run ọba gbà àbí ó gbà á tó ń gbà tí ọba ti wá wo pé tọ̀ èmi ó pàwọ́ torí pé àjọ ń sọ̀rọ̀ ẹ̀sìn àwọn ti dá báwọn náà òye ò lè kì í ṣe problem. ńgbà tó bá kú ni ìwọ máa ru ẹrù ẹ̀ máa dì kún tọrùn tiẹ̀ wájú ọlọ́run bí àwa rojọ pé à ń sọ̀rọ̀ sáwọn ẹni ọlọ́run níta ni ń sọ̀rọ̀ sáwọn ẹni ọlọ́run àwọn ẹni ọlọ́run ń bẹ lọ́tọ̀ ẹ níbẹ̀ ni ọlọ́run kan kó máa yájú sáwọn sàábì òjíṣẹ́ ọlọ́run tẹ́ bá ti rẹ́ nìkan tí bá ti ń yájú sáwọn sàábì òjíṣẹ́ ọlọ́run kì í ṣe ni ọlọ́run torí pé ànábì pa àwọn sàábé ẹ wo Usman radiyallahu ta'ala anhu ibn Affan ó wọlé ńjọ́ kan ní ànábì wà lórí ìjókòó díẹ̀ nínú tan ànábì sílẹ̀ Usman wá wọlé ànábì wá dìde jókòó dáadáa ó wá fa aṣọ ó fa abo ìtàn tó kù díẹ̀ tó sílẹ̀ ń ní dèdè mọ́ láti dé yẹn wá àwọn abí ànábì pé Abubakar wọlé bó ṣe wà náà ló wà Umar wọlé bó ṣe wà náà ló wà Usman wọlé ó tún ra rẹ̀ ṣe à ó ní mo fi tijú ẹni táwọn màlẹ́kà ń tijú ni ànábì sọ kọ̀ǹfàmù fún àwọn màlẹ́kà ń Usman. kò wá tí ò ní ọlá rẹ̀ tí ò rẹ̀ tí ò sẹ́ni tán bá pè tán sàábì kan fún yín wípé ó mutí wọ́n nà á lẹ́gba má fi wé má fi wé ṣéwù kankan nú àwọn gáúzù o kìí ṣe gbèrè o kìí ṣe gbèrè lọ́nà lọ́nà ìmọ̀ye kì í má sọ pé lọ́nà ẹgbẹ̀rún pé ó jẹ́ sàábì lásán ọlá yẹn ipò yẹn èlé lè bá wájú ọlọ́run tó a sọ pé mi ah, èmi èmi ò mutí ìbẹ́ nìkan náà mutí náà nà ó ah sàábì ànábì tó bá tẹ̀sán wá lọ jẹ́ ara àwọn tó bá tún lọ jẹ́ kan nú àwọn ará abádírù ìyẹn tó ti le gan so torí ẹ̀ ọ̀rọ̀ ká máa gbẹ̀mí àwọn èèyàn fẹ̀mí àwọn èèyàn ṣòfò nǹkan tó já pé kò pàtàkì lọ́dọ̀ àwọn èèyàn kókó má ni lásìkò yìí ó ti gbọ̀pọ̀ ó gbọ̀pọ̀ náà láfi rẹ́ni tí ń pa odidi èèyàn tí ó sì jubọ́ dínú tí ó lọ ta orí ní twenty thousand naira ó gbọ́pọ̀ kò jọ àwọn èèyàn lójúmọ́ náà ló fi di pé à ń fa ọ̀rọ̀ ẹ̀sìn ká wá sọ wípé ẹni tó kù ni wípé ẹ lọ bá ń pa kó mọ̀ tí ó máa sọ ó túmọ̀ sí pé aláìmọ̀kan ni ni yín ní mímọ̀ tẹ́ ẹ bá nímọ̀ ni tí àáfàá kan bá kó ẹ̀rí jáde tí ì sọ̀rọ̀ kí ló yẹ káfàá kejì náà ò fi dá padà ẹ̀rí náà ni ẹ̀rí náà ni ẹ̀yin ni àbórí yíyí ni àbí kò ní da fáwọn ọba yín lé ni ẹ̀yin lẹ́ máa ń sọ bẹ́ẹ̀ ni ẹnì kò sì bá yín lórú yẹn ẹ ti pèsè pé wọn ò fi pè dá yín lóhùn ìmọ̀tán tó fi ń dá yín lóhùn ètò ń ta yín la. gbogbo àwọn eléyìí ẹ̀jẹ̀ á ṣàkíyèsí àwọn anábì ọlọ́run ọba ó ní ẹ wọn lọ bá anábì wa Musa sípẹ́ wà ó lọ máa kú mọ́ mi lọ́wọ́ ilé sípẹ́ ẹ̀wẹ́ lomi lọ òun náà tó ti wọ́n sẹ́ lomi ẹ̀ lọ bá Ibrahima àtúndọ̀dọ̀ àwọn ìbúra Ibrahim náà àlèsàlátù wọ̀sálàmù ìlẹ́sẹ̀ ìlẹ́sẹ̀ pẹ́ gbogbo yẹn àti kẹfìrí àti mọ̀mìnì ìtó bẹ́ẹ̀ kí ló dé ọlọ́run bá ròyìn rẹ púpọ̀ fún wa bẹ́ẹ̀ ni mo parọ́ Ibrahim pa lára ta ló mọ̀ nú àwọn ọ̀rọ̀ tí àná Ibrahim pa tán pè ní rọ̀ Ibrahim kà kúrọ̀ àmọ́ kì í ṣe rọ̀ gan náà yìí ni kò sọ àbádìgbà ìgbà tó bá àwọn òòṣà jẹ́ ó wá gbé àkíkọ́ yìí tó dàgbà òòṣà ńlá èyí tán gbé òòṣà ńlá kọ àwọn náà náà gbé tó tóbi yìí náà fi ń pè lóòṣà ńlá o èyí tó wá tóbi yẹn ó wá gbé àkíkọ́ lọ́rùn á ní Ibrahima ta ló rún àwọn òòṣà yìí a ẹbí yìí tó dàgbà yìí ẹbí ìkìlẹ̀ pé kí ló kí náà ṣe fún tó fi rún wọn. ó sọ̀rọ̀ yẹn láti fi pè làákà ìwọ̀n wálé ni àwọn náà wá ní oníkílẹ̀ wá ń sìn wọn fúngbà tán àmọ́ ń sọ kí wọn kì í sọ̀rọ̀ tó ní mi mo parọ́ ń bẹ̀ yẹn kó lè parọ́ ó fẹ́ fi pe làákà ìwọ̀n wálé ni. wọ́n ní kó ká lọ kó tẹ̀lé àwọn ká lọ lásìkò tí wọ́n ń gbé ọdún ẹbọ wọn tí wọ́n ń ṣe lọ ní bí wọ́n máa ń péjọ sí ọdún àná Ibrahim ní ìní ah, sẹ́kìm ara mi ò yá ìgbádùn lẹ́yìn ìgbà tó sì lóun ò gbádùn náà ló bọ́ sílé òòṣà lórun gbogbo òòṣà sẹ́wọ̀n pé ó ń parọ́ bẹ̀rẹ̀ náà para àwọn òyà bí àwọn àfáà lára rẹ̀ òyà lóòótọ́ méjì ni àìsàn àìsàn ara àti àìsàn ọkàn àìsàn ọkàn ló mú ànẹ́bíwá Ibrahim ìkórira sí ní tí wọ́n ń ṣe pé ah tó wáyé kẹ́ ẹ máa wá sí nǹkan mi yàtọ̀ sí Allah kíní yẹn kó àárẹ̀ bá ọkàn rẹ̀ ìgbádùn ni pé ah ọkàn mi ìgbádùn ọkàn mi ẹwà àwọn afa dáadáa àwọn afa ẹsìn yìí dájú pé máa bu pé ẹ ó parọ́ ẹwù táwọn afa mọ jáde ẹwù ẹ̀kọ́ tán mú jáde ẹwù ẹ̀kọ́ tán mú jáde ohun yìí náà ló ní ló mú ìyàwó rẹ̀ tí wọ́n jọ ń ṣèrìn àjò tán pàdé àwọn ọba tí máa ń gbóbìnrin lọ́wọ́ ọkọ tó ní ah, ọmọbìnrin rẹ wa ẹ pé wá yóò wá bá a ṣe dùnà yóò wá rìlíìsì ẹ̀fọ́kọ ẹ̀ padà pé ẹ máa lọ ó tún wá máa ń ṣe kankan tó bá tún wá gbọ́ pé ọkọ ẹ̀ ni yóò tún wá pa ọkọ. wọ́n wá dọ́dọ̀ àná Ibrahim pé bóòlù ti jẹ́ sí ọ ọmọ ìyá mi ni irọ́ ni àbí àwọn sọ pé irọ́ ni ìyàwó rẹ̀ ó wá lọ́mọ ìyá àwọn ni ọmọ ìyá ẹ̀sìn ló gbà lérò kì í sọ ọmọ ìyá bíbí àtọ ọmọ ìyá ẹ̀sìn ló gbà lérò múmìnì ni anabiwa Ibrahim ìyàwó rẹ tó sì mú dání náà múmìnì ni ó ìyá nínú ẹ̀sìn àbí ó ìyá ní tó gbà lérò nìyẹn báwọn fún wa nìyẹn. a sì ní gbèsè kọjá táwọn afa bá tu torí pé yìí fún wa lálàáfíà so intanet Ibrahim ama ṣe náà nù tó lóun ò lè ṣìpẹ̀ gbogbo wáyé ẹlọbẹlòmíì mo sì máa ti àwọn èèyàn síra wọn nù títí wọ́n dọ́dọ̀ ànábì wa Ìsá náà aa ah, èmi dẹ́dí ẹ̀ wá báyìí tèmi ti ẹ̀ ga kí ló dé ànábì ọlọ́run ní ọ̀ ìwọ tó oníyá tó ní bàbá ìwọ kínní kan anábì sọ ni ẹ gbàgbé ẹ̀ wọ́n ti dá àwọn ará ayé ti dáràn sí mi lọ́rùn wọ́n pè mí lọ́lọ́run kódà wọ́n tún pè mí lọ́mọ ọlọ́run èyí tí ìmọ̀ tó lọ́run ó béèrè nípa rẹ̀ lọ́wọ́ mi lónìí. sẹ́wọ̀n pé àtinú alukur'an náà lọ́lọ́run ọba ti ń júwe wípé ànábì Ìsá òròjọ́ lórí wọn. sẹ́wọ̀n fún bẹ́ẹ̀ nìkan rìn ọlọ́run sọ pé àhántà kúlítà lè nọ́ọ̀sì ìtẹ́kìdúní wà ummiya ìlàhàíní min dunillah ṣé wọ́n ló sọ fáwọn èèyàn rẹ pé ẹ sọ mí di ọlọ́run èmi àti ìyá mi ẹ máa sìn wá sẹ́mi fáwọn kan bẹ́ẹ̀ tá máa ń sin ẹ Mariam ìyá ànábì Isa ó ti ní orúkọ tá máa ń pè wọ́n. ẹ̀rí ọlọ́run àti wọ́n ní ká máa sìn wọ́n ká tó máa sìn ìyá rẹ náà. sọ Al-Qur'an ti jẹ́ àmọ̀ fọlọ́run kú eré ànábì Isa níjọ́ gbẹ̀ndé al tànàbí sáà ti ti mọ̀ fọlọ́n ó kó eré òun náà lòun náà ò fi lè bá ọlọ́run fún òun ti lẹ́jọ́ òun lẹ́jọ́ tó ń rò kalẹ̀ wájú ọlọ́run ẹ má jò ń lọ. ẹ wà ànábì ọlọ́run àwọn nǹkan táwọn máa wò pé kò míìn tí mo rán wọn ṣẹ́ ni bẹ́ẹ̀ yóò bá rán yẹn ń sẹ́nà tí bá ń dáná bọ̀yàn lọ́rùn kẹ́rù ó bá yẹn ló fà tó já pé ibi téèyàn bá jókòó sí sẹ́nìkan bá ti fẹ́ máa gbé ẹ̀tọ́ tí ì ṣe tiwa tó jẹ́ tọ̀ ọlọ́run tó fẹ́ máa gbé ilé wa lọ́wọ́ ni ẹja máa gbádànù ẹja máa gbádànù àfa kan ló lóde kan àwọn tí wọ́n já wọn mùrídìí rẹ̀ ṣéwù ni òun ti kú sí àwọn tí wọ́n já wọn mùrídìí rẹ̀ wá fẹ́ yìn wọ́n fẹ́ kúnra lé wọ́n fẹ́ bàbà rẹ̀ ó wá ń sọ wípé ńgbà tí ẹ náà ni ó náà ni ó wá gbowó náà ṣéwù wá anta anta anta anta anta anta láàhù anta anta láàhù ìtumọ̀ rẹ̀ ìwọ ni Allahu wa ìwọ ni Allahu wa ìwọ lọ́lọ́run wa ìwọ lọ́lọ́run wa ẹ̀yin yẹn máa wí bẹ́ẹ̀ kálukú náà wá wí bẹ́ẹ̀ anta anta láàhù anta anta láàhù àwọn amó wa àwọn amó wa òun náà sì jòkó ẹ wọ ọ̀ràn. irú ọ̀ràn tán dábọ̀ ànábì Ìsá lọ́rùn ní tóun náà ń dúró de kó ń rojọ́ wájú ọlọ́run wọ́n ń dábọ̀ ordinary àfa kan tó pèrè ẹ̀ níṣẹ́ òlọ́rùn ní ó dẹ̀ ń gbà á. wa Allah subhanahu wa ta'ala kò ṣàánú wa. so ìsìpẹ̀ yẹn ó padà wá padà sọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ó padà wá darí ẹ̀ padà sọ́dọ̀ ànábì wa Muhammad ẹ̀rí ẹ lọ bá Muhammad torí pé àwọn anabi ọlọ́wọ́ máa ti àwọn yẹn sáwọn anabi ni ẹ lọ bá Muhammad nígbà tí wọ́n bá dọ́dọ̀ anabi wa Muhammad anabi ni ọlọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n wa ti sujud torí pé ibi tá a dùn àti máa gbájú sujud ni anabi sọ bẹ́ẹ̀ fún wa ọlọ́wọ́n wa ti sujud fọlọ́hún ọlọ́wọ́n wa nu òun ní àwọn orúkọ rẹ̀ kan tó ń wò mọ́ ńgbà tó ń bẹ láyé tó sì jorúkọ ọlọ́run tó ń wò mà ọlọ́run wàá ń fi àwọn orúkọ yẹn mọ òun àwọn orúkọ yẹn lòun máa wá fi kí ọlọ́run lòun máa fi pè ọlọ́run lòun máa fi yin ọlọ́run ọlọ́run wa ni àti gbọ́n tó sọ kí ló fẹ́ tọrọ tó bá fẹ́ ká fi fún ọ ẹ̀rí. so kẹ́nìkan má dé kó má sọ fún wa pé àwọn orúkọ tá à nẹ́bi ní òun ó fi ni ọlọ́run yẹn àṣírí rẹ̀ ń bẹ lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run kan ní tá à nẹ́bi gángan ò mà bò ní wọ́n ṣe fẹ́ mà tá ànábì ní ọjọ́ gbẹ̀ǹde àlìkíyàmá lòun ó tó mà ìwọ wàá dé wa sọ fún wa pé ó ń bẹ lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run à á sọ pé ó purọ́ ni ẹjọ́ ń parọ́ fúnra yín ni. so torí ẹ̀ ìṣìpẹ̀ àkọ́kọ́ òun nìyẹn nínú àwọn ìṣìpẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó já pé nìkan kan ò ní bá a nípìn bẹ́ẹ̀ àfọ̀hún nìkan àfi òun nìkan. so ní ṣókí ìṣìpẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ̀rí o náà ni ìṣìpẹ̀ láti bá àwọn èèyàn bẹ lọ́wọ́ bá pé ẹ ṣílẹ̀kùn àlùjánnà fún ẹjẹ́ wọn wọlé ànábì ni ó tún bá wọn tó fẹ́ wọ àlùjánnà òun ni ó tún bá wọn bẹ lọ́wọ́ bá pé ẹ bá wa ṣílẹ̀kùn àlùjánnà fún wọn ẹjẹ́ kan wọlé ìgbà náà wọn tó ṣílẹ̀kùn àlùjánnà fún anybody lára ṣùkú anábọ̀ muhammad yẹn sallallahu alayhi wa sallam ìṣùpẹ̀ muhammad òun náà ni pé ànábì ni ó yóò tún bẹ lọ́wọ́n ọba fún àwọn kan nú àwọn ẹni àlùjánnà pé ọlọ́run bá ń fi kún ipò wọn nínú àlùjánnà wọ́n ti wọ àlùjánnà táwọn yóò tún wá bẹ lọ́wọ́n pé ọlọ́run bá ń fi kún ipò wọn nínú àlùjánnà má jẹ́ kó já pé bí wọ́n dùn ó jẹ́ wọ́n tẹ̀síwájú. so àwọn kan tún bẹ tó já pé ànábì ó bẹ lọ́wọ́n bẹ́ẹ̀ fún ànábì nìkan òun náà ló ní ìṣìpẹ̀yẹ náà níjọ́ gbẹ̀ǹde alkiyama. bákan náà ìsìnkú ẹlẹ́ẹ̀kẹrin ni ti àwọn èèyàn kan tó já sí pé wọ́n ṣẹ̀ lọ́wọ́n ọba wọ́n sì lẹ́tọ̀ọ́ láti jìyà ọlọ́wọ́n ọba tọ́lọ́n bá jẹ wọ́n yà ó tọ́ bẹ́ẹ̀ ànábì ó wà á bẹ lọ́wọ́n ọba pé ọlọ́run dákun bá ń fi wọ́n lẹ̀ má jẹ́ wọn wọná rárá bá ń forí jìn wọn ọlọ́run ó sì gbà pẹ̀lú bó ṣe wá bẹ́ẹ̀ ní tó bá tó bá wọn bẹ̀ níyìí kì so láti pé ká má bàa wọ ná rárá ànábì ní o tún bọ́ lọ́n ní o tún bá wọn bẹ́ lọ́n lọ́lọ́n ṣe kí ni ní o tún gba àwọn ayé náà lókè mo gbọ́ iye náà fún àwọn apá kan abẹ́lọ́wọ̀n ọba káwa náà máa bẹ́nu àwọn eléyìí ẹ̀rí àwọn tí wọ́n bá bẹ́ẹ̀bẹ́ pé ẹ má jẹ́ owó ọ̀nà rárá kọ́ lọ́n kà wá kó wọn torí pé àwa náà máa pa alẹ́ṣẹ̀ confam ní alẹ́ṣẹ̀ so àwa bẹ́ẹ̀ lọ́hùn káwa lọ́nu náà ká tó wà lùtẹ́ náà a máa bẹ lọ́wọ́n ọba pé tọ̀ nínú àwọn èèyàn tí wọ́n sì pẹ́ pé ọlọ́run dákun má jẹ́ wọn wọ náà ó kà wá náà kún wọn kó sì já wa náà máa bẹ náà tí wọ́n sì pẹ́ pé ọlọ́run bá ń fi kún pò wọn nínú àlùjánnà kọ́lọ́run já máa bẹ ní inú wọn eléyìí jẹ́ ìṣìpẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ ti anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ìṣìpẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún tó jẹ́ pé ti anábìwá muhammad kan náà ni òun náà ni ṣíṣípẹ̀ fún abutọ́líbì ìbáàbò tọ́ọ́líbì bẹ́ẹ̀ lọ́hùn mo rò pé gbogbo aná lámẹni tá à ń pè ní àbò òun náà ni ọ̀nkú ànábì tó jẹ́ bàbá fún àfa wa Ali radiyallahu anhu tó tó ànábì ní títọ́ tó dáa tó sì dúró ti ànábì pẹ̀lú láti sọ̀pọ́tì ẹ̀ lórí Islam àmọ́ kò bá ànábì ṣe Islam ó kú sórí kèfèrí so ànábì ó wàá bá a bẹ lọ́wọ́n ọba wípé kọ́ lọ́wọ́n ọba kó kó láìsí ìyá rẹ̀ nínú náà dèdè ṣùpẹ́ tá anábì lè bẹ́ lọ́n fún náà nù bí ó ṣe bẹ́ lọ́n pé ọlọ́run fi kún àlùjánnà àwọn kan náà ni ó bẹ́ lọ́n fún Abu Talib pé ọlọ́run bá ní dín ìyá rẹ̀ kù nínú náà kì í ṣe pé kó má jẹ ìyá náà kọ́ kù níbi méjì tí ó gbé jù bẹ́ẹ̀ lọ àmọ́ ọlọ́run bá ní fúyẹ́ ìyá rẹ̀ ṣe ìyá ní fúfúyẹ́ fún un. bẹ́ẹ̀ a rí pé àpadà ni ká máa sọ fún ni kọlọmọdé ó tọ́ sí wa níjọba ìdí àkíyàmà so torí ẹ̀ àbútọ́rí gbé ọlọ́run sì gbà yóò sì ṣìyà rẹ̀ ní fúyẹ́ ṣùgbọ́n gbogbo fúfúyẹ́ òun náà o ànábì sọ fún wa o pé òun nìkan lọ́mọ aná tí wọ́n wọ bàtà ayọ́ sí ní ẹsẹ̀ iná ò ní jó gbogbo ara rẹ̀ àtẹ́lẹsẹ̀ abẹ́ bàtà yẹn ni ó ti máa jó àmọ́pọlọ rẹ̀ ó máa sọ bí ìgbà tómi ń hó bí ìgbà tómi òkun ń tàgbè bẹ́ẹ̀ lọ́pọlọ rẹ̀ ó máa sọ. ẹ rí i pé iná lóró gan-an ọlọ́run dákun má jà á lẹ́tọ̀ sí o so èyí ń jẹ́ ọ̀kan ìṣìpẹ́lẹ̀ kẹfà tó jẹ́ ti gbogbogbò eléyìí tó já sí pé ànádùwà yóò ṣe àwọn ànádùwà ọlọ́run mi náà wọ́n ṣe gbogbo àwọn ẹni rí tí wọ́n jáwọn ẹni dáadáa wọ́n ṣe àwọn màlẹ́kà náà wọ́n ṣe ẹ̀rí òun náà ni fún àwọn èèyàn kan nínú àwọn olùgbọ́ ọlọ́run ọba gbọ́ tọ́lọ́run ọba ti fi wọ́n sínú náà láti bá wọn bẹ lọ́wọ́n ọba pé ọlọ́run bá wa kó wọn jáde kú ń bẹ̀ lẹ́yìn yẹn lọ́lọ́run àwọn lọ́lọ́run wà á kó jáde tí wọ́n ti dúdú tí wọ́n ti dèédú tọ́lọ́run wà sọ pé ẹ lọ dà wọ́n sínú mọ́ olùhàyàtì tá a sọ lẹ́ẹ̀kan tó ìṣìpẹ̀ yóò ó wà jẹ́nẹ́ra àwọn ànábì ọlọ́run ọba wọn ò ṣe tánábì eré ìbá ṣe tán tọ́ba sì tún kù ọlọ́run tún fẹ́ lómìnira ń gbà láàyè ìwọ náà ṣe tàwọn kan ìwọ náà ṣe tàwọn kan kódà ọlọ́run ó pin títí yóò kan àwọn màlẹ́kà náà ọlọ́run ó pin títí yóò kan àwọn tí wọ́n já àwọn ẹni rí nínú àwọn olùgbàgbọ́ òdodo pé ìwọ náà sì pé àwọn èèyàn kan báyìí olóòtún bá wọn bẹ̀ lọ́hùn ọlọ́run ló tún fi ṣìpẹ́ tiẹ̀ náà ló fi kó wọn jáde so tọ́ bá ti wá kó ogun wọn jáde báwọn ibi tí wọ́n lọ dà wọ́n sínà nínú omi ìṣẹ̀mí ma'ul hayat lẹ́yìn náà wọ́n wàá hù jáde padà ara wọn wàá jọ̀lọ̀ bí ìgbà tẹ́wé hù jáde nínú omi wọ́n wàá kó wọn wọnú àlùjánnà so ọ̀nà mẹ́fẹ̀ẹ̀fà tí ìṣìpẹ́ pín sí náà nìyẹn láwọn àṣìpẹ̀ tí ń bẹ eléyìí inṣàlá ta'ala àádó lábẹ́ eléyìí a máa wá tẹ̀síwájú ní àsìkò mi lórí àlàyé àṣàfáà abẹ́lẹ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kó sì mú wa dúró déédéé lórí rẹ̀ wa sallallahu wa sallam ala nabiyina muhammadin wa ala alihi wa sahabi tabani béèrè bóyá ká náà wọ́n